The actor revealed excitedly that he has become a house owner as he appreciates God for helping him accomplish such an enormous feat. According to Cordry, without God, who he says has always been helping him out and giving him the patience to deal with everything, he couldn't have built a house. He noted that life was no meaning without God as he thanked his fans and colleagues for their encouragement. Cordry went on to share videos of the beautiful house online Nigerians congratulated the star as expected and showered prayers on him. ọkùnrin àbí. ọkùnrin kọ́ ẹ̀. eléyìí mo kọ́ tó obìnrin kọ́ ọkùnrin obìnrin ni kọ́. ọ̀dà náà bóyá ọkùnrin ni bóyá obìnrin ni làá òbí báyìí ni bàtà ké lótú fẹ̀ sisi kọ́dù ẹ dàgbọ́. ẹ làwọn wa. gbàgbé mi. Thank you. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. hallelujah ó ṣe ṣe kẹ má lè ka hallelujah o ó ní kẹ pàtẹ́wọ́ fún ọ ó ṣe ṣe kẹ má lè pàtẹ́wọ́ o nítorí wípé àwọn ẹ̀dá kan wà tí wọn ò mọ náà rò tí ẹ̀dá bá mọ náà rò yóò ṣe kí ni ó máa kọ́ ṣẹ́rí from January sásìkò ta ọ̀rọ̀ kan ti kú rẹ̀ tẹ̀tẹ̀ nígbà tó lọ́n dáwọ́ sí tó wà láyé tó wà láàyè ariwo spray tàbí ṣé tẹ́kítà ló fẹ́ mi tiẹ̀ àwọn kan ti kú lánàá kílẹ̀ tó mọ́ ṣẹ́rí wẹ́ẹ́ mi ò ní lè sọ̀rọ̀ tó pọ̀ jù torí mi ò ní tó pọ̀ torí tí bá sọ̀rọ̀ wọ́n lè máa sọ pé àbóyá ojú ẹ̀rẹ̀ àbí ìfẹ́ tó bá bú lẹ́yìn mi ìfàlógún tó bá bí ẹ̀dá wá bú mi lójú mi ò ní ṣe irú ẹ̀ ṣe nítorí pé fún ní kò pàtẹ́wọ́ fọlọ́run èmi náà kọ́rọ̀ yóò bá jẹ́jẹ́ màá bá yín mú nǹkan tẹ̀gbẹ́ lẹ̀. tó o bá pàtẹ́wọ́ kékeré òkú six months ti wà lóògùn ah, tó o bá wà pa ẹyẹ mọ́kànlá kó

tiwa ìsan ara ni family problem. ọlọ́wọ́ bá. ẹ jẹ́ sọ nǹkan kan fún yín òótọ́ ọlọ́run kan látàárọ̀ ni mo ti kúrò nílé bọ́n tí kì bá ṣe pé nǹkan yọ tàbọ̀ lọ́rùn gan mi ò tí. àwọn ní ìsinmi orúkọ wẹ́ni káàkó ní bẹ́ẹ̀ sílé bí ó kàn wọlé ṣé tó wà níbà ẹ bá mi bèrè ṣé tó wà níbà ni. tọ́ nítorí bẹ́ẹ̀ ni àti wà láyà wà láyà wà bíbà ilé mi àti àmì fọdún ilé ìṣòkùn. èmi ti wá bíbà ilé bá dọ̀nà tó ń bọ̀ èmi àti ní fi ìfọ́ lọ́rùn. àwọn kan wà nígbà tó ṣe program láti ẹ̀ wọ́n dìde ìṣẹ́jú kan fún wọn ní ìlú bẹ́ẹ̀ pé ní orúkọ Jésù tó bá dọ̀nà tó ń bọ̀ wọ́n dìde ìṣẹ́jú kan fún ìlú ìṣẹ́jú. ìwọ tó o fẹ́ kó rí bẹ́ẹ̀ fún wọn àti ìdílé rẹ bá mi pàtẹ́wọ́ fọ́nà bó ṣe fẹ́ kó lọ́ra tó ṣé o wá rí ọwọ́ tó o fi pàtẹ́wọ́ yìí o ò ní ẹbí lọ́dẹ̀ ìjọ tán pátápátá lójú ayé sọ pé kò pé èrè tó tarẹ jáde ìbò tó lójú ayé ẹ̀rọ kan jésù ẹ má bínú sórí ọ̀nà èmi sì tẹ́tí pé ọ three thirty five kò sí débi bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ àbọ̀ ní wẹ̀rẹ̀ gáàgùn ò tí máa kó wẹ̀rẹ̀ gáàgùn tí kò sí débi bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ àti òun àtàwọn bẹ́sílẹ̀ jẹ́ àwọn náà wọ bílódé sọ́fẹ́ gbá bíbá yìí ni tí àwọn fẹ́ẹ́ lórí bẹ́ẹ̀ kí ni problem wò lé ayé eh. ìgbà tó wáyé àti iṣẹ́ mọ̀ pé tó bá ti dalẹ̀ olóbìnrin máa bí kò sí ní problem ẹ wò lọ́wọ́ kẹ́hìndé àti tó wọ búra náà ti fi ohun àṣẹ ẹ̀rí kan sí ní problem. ó ti rọ̀ lẹ́wọ̀n tó wọ́n ti wá lóko báyìí àwọn tá a wọ́n ti wá tó mọ níwọ̀n àkùkù dáhùn ó ní kò sẹ́ni tí ó bá wọ̀ ọmọ tó bá dàda kó wọ bí ẹ̀kọ́ lóòdù ọ̀sọ́sí òdì kò ní jọ ìgbà lójú ẹ̀ láyà àgbà pẹ̀wò ìrẹsẹ̀ kò ní ṣe rí ẹ̀mọ́. àwọn sísá tẹ́kì àwọn náà wọ búrú wọn ti sọ wọn ní orí ẹ̀rí nǹkan fún bàjá láì kàn ẹ̀kọ́ ló ní ìmọ̀ ẹni tó bá parọ́ ẹni tó bá ti parọ́ nìkan ló máa ń níyì. ẹ̀yẹ́ àwọn pásítọ̀ ìṣe ọlọ́run lẹ́yìn ọkọ̀ ọ̀tún wà bíbá pápá adájì ni tí wọ́n bá wa gbà tọ́lọ́kọ́ bọ̀ fún kẹ́hìndé bàbá ọlọ́run tó ń pè yín o nígbà kọ̀ọ̀kan. ẹ wá lè fi sọ̀kọ̀ kan ọ̀rọ̀ kọ́sọ̀ pé ọ̀la ló máa fún ẹ lówó kínní kan àwọn àdìbò tẹ́lẹ̀ ò láìkì tẹ́lẹ̀ mo bàjẹ́ ọ̀rọ̀ èmi máa ń gbé pos rẹ gbogbo wa o tún máa transfer wà fún ẹ láti gbà èmi ìgbowó lọ́la ẹ lọ mọ̀ ń sún lọ́wọ́ dájú sí ara rẹ gbòòrò bá dọ̀la òṣìṣẹ́ rẹ mi tí o bá promise mi tó o bá sọ àwọn èpè kan wà táwọn ayé òṣè mọ́ èmi pé ní iṣẹ́ ìgbà ayé análọ́ọ̀gì ah, àwọn èpè ayé análọ́ọ̀gì lèmi máa ń ṣẹ́ mi iṣẹ́ dígítà pé ẹ bàjẹ́ òṣèré. tó bá lè yá tó bá sọ fún ẹ jẹ́ rẹ lọ. àfọ̀jú àfọ̀jú ayé Awólọ́wọ̀ ibi bẹ̀rẹ̀ àfọ̀jú sí. irọ́ tó o mọ Sokodiro nígbó nígbó là ń gbóhùn Sokodiro. ẹ wá gbọ́. bámi ẹ lè bá sì ibi ẹgbà yòrè sí ma pàtó yòrè sí lóṣù yìí. ètò náà ṣẹ́ ni ẹ̀ ó mọ̀ gbọ́ ṣé o mọ lọ́mọ̀ bọ̀. ṣé o mọ lọ́mọ̀ bọ̀. ìtàkùtà ló máa ló máa balẹ̀ pé lọ. ṣé o mọ kúkúrú ìtàkùtà ló máa takò lọ́gbàdá. owó rẹ̀ orúkú bàjẹ́ obìnrin lábẹ́ ọmọ obìnrin ṣé bẹ́ẹ̀ ní àpàrọ̀ fẹ́ lọ́ba lọ́dọ̀ fifty years thirty years lórí tó lóòótọ́ máa gba fifty years nínú ọjọ́ orí ó ṣú ẹ̀ fún kékeré kó bá pátápátá a ò ní sí ọkọ lágbára. àmì ṣètò. àwọn orin kọ́ bàtẹ máa ń kọ́ tó bá kọ́ èmi ò kí tẹ̀lé o kí tẹ̀lé o ṣáwò tọ̀. wọ́n máa ní ọdún yìí tún lọ wèrè ọkọ January àti February wà mú December ṣe ẹni kókò lóye nù. ọ̀hún ẹ dákun ṣé ọdún òsì lọ tán December tẹ̀lé tẹ̀lé. ìbàdí fúnlẹ̀ sí ọlọ́dọọdọ january òkọ́ february wà december wa ọdún yìí sí ìrònú aṣọ ọdún sí gbogbo èrè wà lórí pọ́ọ̀dù ẹ̀ ṣé pàtó ló kù lọ́sọ̀ ti kú báyìí ṣé ẹgbẹ́ gbà lọ́wọ́ lóyún àti àwọn èso parí ọdún yìí náà ní lọ́sọ̀pẹ̀ iṣẹ́ àgbà. wòlé mo fẹ́ kọ́ tó dùn. iṣẹ́ àgbà iṣẹ́ àgbà bẹ́ẹ̀ ni wèrè mọ́ o. Eh. àtẹ̀mọ́lẹ̀ ni à ń pètè mí diré o. Ah, eh, eh, nínú ọdún èmi lẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe rí lọ́wọ́ tó tí a bá sọ̀rọ̀ àríra lẹ́nu live and direct. Ah, ah, kí ló dé sómi àdúrà lókun kó ẹ jẹ́ sọ fún tó bá jà mí ọkọ̀ yìí ti balẹ̀ tó fẹ́ lẹ́mọ̀ náà ti ṣe kí ló wá ní stop ẹ̀ mo rí pé àwọn muslim náà wà ní program ẹ̀ ẹ má bínú sọ́dọ̀ mẹ́rin kẹrin. àwọn ìlú máa ṣe. sọ́ọ̀dù wọn bí mustapha ẹ bá yòókù ànábì lẹ́ẹ̀kan. pray pray pray pray salam. Ah, hallelujah. ọ̀nà kò ṣoore fún ẹ̀yìn lórí ìdókòwò. ìwọ sọ̀rọ̀ bá ṣàánú ẹ̀ gẹ́gẹ́ bí ìrànlọ́ àwọn olùsọ pé náà ọlọ́wọ́ lè pè mí torí kò sí fáìlì níwájú ẹ̀. Eh? tó bá pè mí mi ò lè ráàyè. Uh-uh. ìwọ tó o bá mọ̀ pé ọlọ́run tẹ̀ lórí ayé rẹ̀ tó o wà láyé tó o wà láyé tó o kò lu ọdún ìjà òun porúkọ lóò wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ bí ẹ mi pray pray pray pray praise the Lord. ṣé ẹni bọ́dọ̀ tẹ̀ wọ́ yìí bó ṣe wà ní ó ní problem. ẹ kàn ń wò pé wọṣọ báyìí náwó bá rẹ̀ ó sùn àjù báyìí náà kò ló dẹ̀ ti dáná kó dẹ̀ ti yọ tán kí ló dé ṣe fẹ́ ṣe muslim ni ẹ wò tẹ̀ bí gàlà jù.